mo kì í káàbọ̀ tí àjà balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ká ló tún yáyá bọ́ síta láti wáyé gbajúgbajà òṣèré fúnkẹ́ akíndélé sí bí ó ti ń kó sinimá rẹ̀ tuntun battle on buka street jáde ní àná òde yìí ọ̀pọ̀ àwọn gbajúgbajà òṣèré adẹ́rìn pòṣónú àti àwọn akọrin tó ń ti àwọn amúlùdùn mìíràn ló wà níbẹ̀ tí wọ́n fi ìmúra tó dọ́ṣọ̀ tó ń ti àtìlẹ́yìn tẹlifíṣàn Orísun pẹ̀lú kò gbẹ́yìn níbi àríyá náà ẹ wò díẹ̀ níbẹ̀. láti ìgbà tí mo ti ń ya Jennifer máa ń lọ búkà o torí mo fẹ́ rí ìwà àwọn tó wà lórí búkà a máa rí bó ṣe ń ṣe wàhálà tó ń ṣe bó ṣe máa ń ko iná ìgbà tí mo ya búkà street mo rí iṣẹ́ táwọn olópò ń ṣe àwọn màmá wa tó ń so mo kí yín o ẹ̀yin oníbúkà iṣẹ́ ńlá lẹ̀ ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká akọrin Wizkid òun ló ti ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ tó ń ti àwọn ọmọ orílẹ̀-èdè Ghana nítorí àìfarahàn rẹ̀ níbi àríyá concert kan eléyìí tí ó ṣe ní orílẹ̀-èdè ọ̀hún ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń fi apá jánu pàápàá bí wọ́n ti ń fi fọ́nrán fídíò ìdúróde Wizkid bí wọn bíi wúndíá mẹ́wàá ti ń dúró de ọkọ ìyàwó wọn hàn sórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń kọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa Wizkid wípé láti agogo márùn márùn-ún ìrọ̀lẹ́ ó ní àwọn ti ń dúró tí àwọn sì fojú sọ́nà di aago mẹ́rin kọjá ní òwúrọ̀ ọjọ́ kejì ṣùgbọ́n tí Wizkid kò wá àmọ́ o Yorùbá sọ wípé bí ẹlẹ́bi bá ti mọ ẹ̀bi rẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ gbajúgbajà akọrin ni Wizkid ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Ghana pàápàá àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fara hàn níbi ètò àríyá náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ agbábọ́ọ̀lù àgbáyé ni tí ó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Portugal Cristiano Ronaldo òun ni ó ti ń fohùn léde wípé ìpàdánù orílẹ̀-èdè Portugal nínú ìdíje ìfi ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ ní Qatar tí wọ́n sì ti digbádàgbọ̀n wọn padà sórílẹ̀-èdè Portugal jẹ́ eléyìí tó mú ìbànújẹ́ tó pọ̀ wá fún òun Ronaldo sọ wípé àlá àti ìran ayérayé tí òun ní tó lágbára jùlọ ni wípé òun fẹ́ gba ife ẹ̀yẹ àgbáyé fún orílẹ̀-èdè Portugal bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni òun ti gbà káàkiri ó wá tẹ̀síwájú wípé òun ti sa ipá òun ní ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn ikọ̀ agbáb agbábọ́ọ̀lù Portugal tó kù àmọ́ tí àyànmọ́ kò gbà fáwọn lákòótán ó sọ wípé òun kò ní padà nínú ṣíṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún orílẹ̀-èdè òun bẹ́ẹ̀ ni òun yóò máa tẹ̀síwájú láti máa gbárùkù ti àwọn ẹlẹgbẹ́ òun tó kù ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin Abdulkareem Idris òní ó ti kọ ọ̀rọ̀ pàtàkì nípa aya rẹ̀ sórí ìtàkùn ayélujára láti ṣe àjọyọ̀ ọdún méjìdínlógún tí wọ́n ti wà nínú ìgbéyàwó Idris Abdulkareem òun ló sọ wípé aya òun Yétúndé Sekinat Abdulkareem jẹ́ ẹ̀bùn pàtàkì láti ọ̀dọ̀ Olódùmarè tó fi ta òun lọ́rẹ tó sọ pé inú òun dùn ṣẹ̀ṣẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá tó ń ti ìpèníjà ni àwọn ti ní nínú ìgbéyàwó náà ṣùgbọ́n tí Olódùmarè kó àwọn yọ tó sì sọ àwọn di tọkọtaya tí àwọn sì jọ ń gbé pọ̀ pẹ̀lú gbogbo ìlà ìlò tó ti kọjá ọ̀pọ̀ àwọn ènìyàn gbogbo lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí tọkọtaya Abdulkareem wípé àṣeyìí ṣẹ̀ mí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà ojíṣẹ́ olúwa àti olùdáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ Fúnkẹ́ Adéjùmọ̀ òun ló ti ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn wípé láti jìnnà sí ẹnikẹ́ni tí kò bá lè gba ẹ̀bi rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bi tó sì máa ń ka gbogbo àṣìṣe tí ó bá ṣe ṣe lé ẹni tí ó bá wà nítòsí rẹ̀ lórí ó sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó jẹ́ ohun tó burú púpọ̀ kí ènìyàn má lè gba ẹ̀bi rẹ̀ lẹ́bi láti má mú àṣìṣe rẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣe ṣùgbọ́n kó máa dá ẹ̀bi rẹ̀ lé ẹlòmíràn lórí ó gba àwọn ènìyàn nímọ̀ràn yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ jìnà sírú ẹni bẹ́ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn gbajúgbajà akọrin ni Paul Okoye ó ní ó ti ṣàfihàn olólùfẹ́ rẹ̀ tuntun lórí ayélujára orí ayélujára sì mìtìtì bí fọ́nrán fídíò òun àti olólù olólùfẹ́ rẹ̀ ọ̀hún ti gba òde kan bí a kò bá gbàgbé wípé Paul Okoye ó ní ó ti ṣe ìgbéyàwó pẹ̀lú Anita èyí tí ó sì ti bí ọmọ mẹ́ta fún tẹ́lẹ̀ rí kó tó di wípé àwọn méjèèjì pínyà tí wọ́n sì pín gàrí wọn nínú oṣù kẹjọ ọdún 2021 láti ìgbà náà kò sí ẹni tó lè sọ wípé àwọn ti rí ọkùnrin ọ̀hún pẹ̀lú ẹnikẹ́ni tàbí rí àwòrán tó ń ti fọ́nrán rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò fẹ́ tàbí ẹni tí ó ń fi ìfẹ́ hàn sí ní báyìí bí Paul Okoye sì ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ rẹ̀ wípé ó ń rèé o ìfẹ́ mi rèé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ wípé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ ìlú mọ̀ọ́ká olórin àṣàkẹ́ kò tí ì tán nílẹ̀ bí ṣòkòtò rẹ̀ ti bẹ́ lójijì lásìkò tí ó ń ṣeré lórí ìtàgé ní London Ahmed Ọlọ́ládé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí àṣàkẹ́ ó ní ó ti fi ọgbọ́n kúrò lórí ìtàgé lásìkò tó ń ṣiṣẹ́ tí orí ràn bí bàbá náà ti kápá sókè tó ní kò ń fijó sí i ó ní ṣòkòtò rẹ̀ déédé bẹ́ lábẹ́ tó sì di wípé ó dológun patamọ́ tó sì ń fi ẹ̀yìn sọ bí ikú lù sọ kúrò lórí ìtàgé ọ̀p ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó èè bí ọkùnrin ọ̀hún ti bẹ́ lábẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ọlọ́run ló ṣeun tó jẹ́ wípé ó wo àwọ̀tẹ́lẹ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ gbọ̀ngàn agogo ìgbàlà ìbálù ẹ wo díẹ̀ nínú rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré ni Yínká Quadri ó ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn lórí ìtàkùn ayélujára wípé ṣọ́ra fún àwọn ọ̀tá tí wọ́n sọ wípé àwọn ti ronúpìwàdà torí wípé ó ṣeé ṣe kí pípadà wọn wá jẹ́ àṣeparí iṣẹ́ tí wọ́n ṣe kù lákọ̀ọ́kọ́ Yínká Quadri ló kọ ìwé sórí ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé bẹ́ẹ̀ ti ń lọ nínú ọ̀sẹ̀ tuntun ẹ ṣọ́ra o fún gbogbo àwọn ọ̀tá tí wọ́n ti ṣẹ̀yìn ṣùgbọ́n tẹ́ sọ wípé ẹ ti dáríjì nítorí nítorí wípé yóò jẹ ohun tó fa ìkọminú bí wọ́n bá padà wá láti wá parí iṣẹ́ eléyìí tí wọ́n ṣe àṣekù rẹ̀ Yínká Quadri tó kọ eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká tó ń ti àwọn alátẹ̀lé bàbá náà ti sọ wípé ó dójú ọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré ni Tóyìn Abraham Ajẹyẹmí òun ló ti ń sọ nípa ìmọ̀kan àwọn ènìyàn tí wọ́n sábà máa wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti wá máa fi èbú ara bú òun ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ wípé òun ti ń sanra lọ́sàn-án jù òun ti ń wú bẹ́ẹ̀ ni ọkọ̀ òun sì ń rẹwà sí lójoojúmọ́ láìmọ̀ wípé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ sóhun kódà kó ṣàì mẹ́nuba bí oyún ti jábọ́ lára rẹ̀ tó sọ wípé gbogbo àsìkò táwọn ènìyàn sọ wípé òun sanra òun tóbi ó ti wà nínú oyún lásìkò ìgbà náà Tóyìn Abraham Ajẹyẹmí olóṣọ ọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣe fún un lórí ẹ̀rọ móhùnmáwòrán kan tó sì sọ wípé ẹ má jẹ́ ká tanra wa ohun tó ṣe òun yìí ó gbòmìjé lójú òun. They always want you to have a child, you know. Obviously, yes, I have a stepdaughter and I have a son. So they just, oh, when are you going to give birth? When are you going to? So it's just, it's not always easy, but it's just when when the time is right the pregnancy will stay. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà akọrin ẹ̀mí ni Dáre Odùnúgà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Dáre Melody òun ló ti sọ wípé Olúwa ti pe òun láti dá ìjọ sílẹ̀ àti wípé ó ti fún òun ní orúkọ tóun yóò sọ ìjọ náà Dáre Melody ló sọ eléyìí níbi àjọ̀dún ìdásílẹ̀ àti ṣíṣe ilé Olúwa Kérúbù àti Séráfù ayọ̀ ní o àgọ́ ìfihàn eléyìí tí ó jẹ́ ti wòlíì Ọ̀pẹ́yẹmí Òbẹ́ńbẹ́ Bello ó sọ wípé olúwa ti pe òun níbi àjọ̀dún náà ó ní wọ́n ti pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká àwọn ọ̀tọ̀kùlú ìlú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí Dáre Melody sì wà níbẹ̀ pẹ̀lú láti fi orin yin olúwa pẹ̀lú wọn ó sọ níbẹ̀ wípé òótọ́ o ọmọ ìjọ kérúbù àti séráfù lòun ó kàn sì wà nínú ìjọ sẹ̀lẹ́ ni dájúdájú ó sì ń padà bọ̀ níbi orísun òun ọ̀pọ̀ àdúrà àti ọ̀pá àdúrà gbogbo ó ní wọ́n dájọ́ láti gbàdúrà fún wípé kí olúwa fún ṣe kó sì mú tẹ̀ síwájú lákòótán ọ̀pẹyẹmí òbẹ́ńbẹ́ belò tí í ṣe wòlíì tó ń ti ọkọ rẹ̀ kò jà ìfi ìdùnnú wọn hàn láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ àwọn ènìyàn gbogbo tí wọ́n wá síbẹ̀ ọjọ́ ijó ọjọ́ ayọ̀ gbáà ni ọjọ́ ọ̀hún jẹ́ pẹ̀lú ẹ wo díẹ̀ nínú ẹ̀. olúwa fún mi ní orí orúkọ tí màá pé ìjọ tí òun fẹ́ jẹ́ kí n kọ. and God gave him the song in in administration. olúwa sọ fún mi lọ́sẹ̀ tó kọjá wípé orí òkè ẹ̀rí la ó pèjọ ẹ̀. taught me before the work that I'm on.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 ọdún mẹ́wàá wá sí ojú ìwòran yín má ṣe burúkú o nítorí wípé yóò padà bọ̀ wá bá ọ ó dàbọ̀.